tí ń kí ni lára lẹ́yìn tẹ̀lé ìlú tẹ̀lé ìlú ìjà ọ̀ ojú ọ̀nà àlẹ́bí tó ń iṣẹ́ rẹ̀ tó gbà ó náà ní ìjà ọ̀ ṣùgbọ́n ti fi dáwọ̀ lẹ́nu ààrẹ àlọ́ sí lọ ààrẹ àlọ́ sí lọ pẹ̀lú ìmọ̀ ìmọ̀lẹ̀ àkọ́kọ́ wá kátó wọn ti dáwọ̀ bí ìrìn àwọn ọlọ́gbẹ́rù dáwọ̀ lẹ́yìn náà yóò gba nǹkan jẹ́ ju kọ́mọ lọ kú wa má lọ bẹ́ẹ̀ torí pé ní kí ìjọ náà yẹn lẹ́wọ̀ fáwọn ẹ̀ ní tí ó kà náà lẹ́wọ̀ fáwọn ẹ̀ ní dọ́kà ló lò sí ẹ̀ á ní àwọn ọmọdé ta láàrin ìlú wa tí àwọn ọmọ ẹ̀wọ̀n kò lè ní àná wọ́n mọ̀ ní ìtàlá yàrá ní àhùn tó ní ẹ̀sùn fọ́ òun náà lẹ́yìn tó kí ẹ̀rọ tó lè sọ tí ò sí kí kankan ó gbà lọ́wọ́ àhùn tó ìgbà wọn wá sọ pé wọn àyẹ̀ káyà yẹn ìṣàdá tí wọ́n rí wọ́n wá rí mẹ́sẹ̀lì ti dáwà mẹ́rin náà wà lẹ́nu fásitì ṣáàna lọ. ṣáàna lọ ni wà lẹ́nu mẹ́rin mọ́ṣẹ́lì. wọ́n wá rí dáwà mẹ́rin tó jẹ́ ọ̀kọ́kọ́ òun ẹ̀rìn àdáwọ́tò ìlànà òṣì àdáwọ́tò ìlànà òṣì ká máa ń fi àwọn èèyàn kiri tọ̀kì. láti máa pa àlọ́ báwọn ẹ̀dá kiri àlọ́ àlọ́ ìkápọ̀ ọmọ yìí ti di kẹrẹ máa gbọ́ àwọn ọmọ yìí tó ń dá wọn láwọn yìí ọ̀là àwọn ọgbọ́ kan tó ní àwọn ọmọ ìyàrá ẹ̀rọ fún wọn lọ́sọ wípé nínú òkè wọn jẹ ìkẹ́nà àwọn tàbá àwọn ẹ̀rọ ṣùgbọ́n kọ́ mọ̀ tó fi kà á sára pẹ̀lú àwọn yẹn ọmọ sọ wípé lórí nígbà ìjọ ìdúnà ó ní fásitì wa kan ṣẹlẹ̀ nínú ìdíjà ní ọjọ́ kan wọ́n wá lọ kó báyìí lọ́nà máa lé kìí gbogbo àwọn afá àmẹ́dínà wọn ò yẹjú wọ́n ní ìlọ ẹ̀rọ ẹ̀ wọ́n ní kílẹ̀ bá tó wọ́n náà wọ́n ní ọkùnrin kan wọ́n ní kọ́wọ́ obìnrin kan ló nílùú mẹ́dínà ẹ̀rọ àlọ́ tí mẹ́dínà lọ́kùnrin ló rẹ̀ kódà tí ìjà kò dà lọ ọkùnrin lè obìnrin gbogbo wọn nígbà tí mímọ̀ lè má mọ́ ní ìbẹ̀rẹ̀ obìnrin ọkùnrin kan wọ́ obìnrin kan nígbà tó wá rẹ̀ ó ti wá ní ewu obìnrin yẹn ọgbà tó wà láyé fún ọwọ́ àwọn ẹ̀rọ orí à ọlọ́run tẹ̀lé bí àwọn ọ̀rẹ́ bọ̀ lórí tí ń ṣe ẹ̀rẹ́ rẹ kí máa fọwọ́ ra ojú ara rẹ̀ wọ́n ti fi dáhùn fọwọ́ ra lọ́wọ́ láì lọ́wọ́ rẹ̀ bá ní ẹ̀dọ̀ rárá abẹ́ obìnrin wọ́n ní wọ́n fi káàkiri títí káàkiri ọwọ́ rẹ̀ ní àbíkárẹ́ abẹ́ obìnrin mọ́ ọwọ́ ẹ̀ wọ́n yà lọ gbé báyìí wọn máa ń tẹ́lú bá wọn àwọn ọmọ akádé wá láti fi lórí ẹ̀ wọ́n sì mọ́ máa máa lè sọ̀rọ̀ ní kí nǹkan ti kúnlẹ̀ táwọn èèyàn jẹmọ lọ kárí kí ti láwùjọ táwọn èèyàn ọ̀gọ̀rún kí à mọ́tàbílẹ̀ wà ẹ̀ wá sí jímọ̀ ìjọ jímọ̀ tó ń bọ̀ ẹ̀ mọ́ fọwọ́ sọ̀yà fún nínú èèyàn mẹ́wàá ten percent ni ọmọ ló ń fọdá ta wa bí ó ti kún tó ọ̀gọ̀rún ẹni táwọn èèyàn aráwọ̀ ilé ìkàrà àbápa tòwádìí ọmọ ìlànà àlà ìrọ̀ àlọ́ ìjọba dérú àwùjọ dáwà yìí àwùjọ youth ni ẹ̀yin àwọn youth máa ń fa ẹni púpọ̀ àwọn àwọn ọgbọ́n yìí pé ẹ̀jẹ̀ mo fi nàìjíríà fún àtúntò ìsọ̀rọ̀ ẹ̀yin sòrò àtàrà ẹ̀ lọ́sàn-án ìlú o ẹ̀ má kàkí láti pé ẹgbẹ́ ní rìsọ́ọ̀tù tẹ́lẹ̀ ń ṣe ní ìsìn ní ìsìn ọ̀dọ́ bíi tí wọ́n fẹ́ nìyẹn ọ̀dọ́ yóò tọ́ba tẹ́lẹ̀ ń ṣe ìgbàlódé ìgbàlódé or very not near to me. Ẹ̀mọ́ àwọn tó ti wáyé ọ̀ ẹ̀mẹ́rin ọmọ sáwọn ìṣòro ọ̀rọ̀ ẹ̀rí yẹ nílùú mọ́ta. Ṣé máa báyìí wọ́n ti lọ fún wa ń gbé ẹlẹ́gbẹ́ tó ń bọ̀ kájú dáadáa. Bákan náà àti ẹ̀mẹ́rin sábà sọ̀rọ̀ ara lẹ́yìn. Wọ̀lá ìyá òkúta bá àlùkò wọ̀ àwọn ọmọdé wa kẹ́kẹ́ gba òye yẹn sì dábí sí àga wa ṣàbá òṣùn ní ọdún ìdá ká máa jí ọ̀rọ̀ ẹni kan lọ gbọ́n mẹ́rin kejì àní àwọn ọ̀dọ́ parí àbá àwọn àgbà tí ó fi náà tó lọ sí àti òwúrọ̀ ọ̀hún ẹ̀gbẹ́ mo wà lọ́dọ̀ wọn dọ́ta ní ìdá náà lọ sí pa mo ti lọ́dọ̀ wọn báyìí mo ti ní bá mi sọ̀rọ̀ bí kọ́ọ̀lù náà ti wọlé ìjọba yìí ẹ̀sìn ìjáde padà ní pé lẹ́yìn ìtẹ̀lú kan wọ́n ti tẹ́kọ̀ọ́ ìwọ̀n ìlú ìlú òní sórí fún wọn parí àdàlọ́ wọ́n ti tún ti ẹni lébè wọ́n láwọn ẹni ń ga àárín júnà lórí wọ́n láti lébè àti bọ́ọ̀lù àwọn wọ́n ti yọ́ máa rí kọ́ọ̀lù ọ̀rọ̀ ní kalẹ̀ ọwọ́ abẹ́ gbọ́ wá ń bí ọ̀rọ̀ lébè kí lẹ́fẹ́ sọ nípa ẹni báyìí ẹni kò sí lẹ́fẹ́ sọ nípa ẹni báyìí lọ́kàn àmì ẹ̀ èyí ni ṣe yóò mọ̀ ní èyí ni ṣe ṣọ́ọ̀bà èyí ìdí ẹ̀ ṣe nǹkan náà àwọn àgbààgbà tí mo lè máa fi jẹ́ tí mo lè máa fi tàbí wọ́n bá wọn bílíà àtọ́wá ti máa ẹ̀kún bílíà ní ọdún tó lè ó bẹ́ẹ̀ tó ní kó lè bá àwọn ojú àwọn bílíà ọkàn tẹ gbọ́dọ̀ ẹ̀rọ ọ̀rẹ́ nígbà tó ní màlẹ́ ọ̀rẹ́ àtàlẹ́ ìpínlẹ̀ òun tó yà sí àwọn wa ẹgbẹ́ tẹ̀sán máa ti bí bá àwọn lẹ́yìn ilé ìrùn bá àwùjọ ẹ̀díkà kọ̀bìrì ọlọ́run ọ̀sán wọn náà ara wọn ní ààrẹ ìgbèrè kọ̀tàkọ̀ọ́ra ẹ̀díkà fọwọ́sowọ́pọ̀ nígbà tí àwọn onídìíyà kẹ́ ń kọ̀bìrì kódà kọ̀bìrìyà ti jàmíyà wọ́n tún fi mítìn sí láwọn ọba pọ̀ ẹ̀gbọ́n wọn kálukọ́ máa ti láwùyà rẹ̀ ọ ṣùgbọ́n ẹ̀rọ jà jà wọ́n ń jà lẹ́lẹ́lẹ́ wọ́n ti àtúnṣe láàrin ara wọn kó wáyé ní láti ìhà fọ́ọ̀mù àwùjá ìhà fọ́ọ̀mù ọ̀dà àwọn porta fora.